إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبي وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته لن dúpẹ́ fún olúwa wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad akírawa kú ojúmọ́ tóní ọlọ́run ọba yóò jẹ́ kí ojúmọ́ rí kọ́mọ mọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọjọ́ òní là máa ń pàdé níbi kìtàbù Umdatu al-Ahkam. من كلام خير الأنام للحافظ عبد الواحد عبد الغني بن عبد الواحد المقدسي عليه رحمة الله سرائي غبي يكيسي واحد òun náà ni tíra ti ń ṣàlàyé àwọn ẹ̀ka rẹ̀ bẹ̀rẹ̀ látòrí ìmọ̀ra tó ní ṣe pẹ̀lú tó jọmọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ẹ̀ka tó kó sínú èyí tí a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ní èyí tó ní ṣe pẹ̀lú wíwọ ilé ìgbọ̀nsẹ̀ lọ́tún ṣùpá mọ̀ ìpinnu inú àdámọ́ ọmọ ànábì ádámọ́ òun ni kó lọ sí ìgbọ̀nsẹ̀ kó lọ bí àbùkátà nígbà tí ọba ní bùkátà sí eléyìí bó ṣe wá rí bó ṣe jáde àmọ́ ọmọ ànábì ádámọ́ yìí òun náà ni máyà kọjú ní sẹ́bi ilẹ̀ yìí àwọn kan ti jáde. ojú ara méjèèjì àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀rí àwájú yé wa wípé ẹ̀gbin ni ẹ̀gbin yìí kò gbọ́dọ̀ rúpọ̀ mára nígbà tí bá fẹ́ fún olúwa wa. nínú ẹ̀ èyí tó ṣe wípé a gbọ́dọ̀ fọ ara mú lásán kí sì ṣàlùwàlà èyí tó ṣe wípé a gbọ́dọ̀ wẹ̀ nígbà tó bá wáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí a wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ni báàbù dùkúlì alkọ́là wọlé ṣètò ọ̀bà èyí tí ń ṣàlàyé bíyẹn bá wọ kàlà òun náà ni ilé ìgbọ̀nsẹ̀ tó tún wá àwọn àdájọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ra. Àdìsí tí àwọn abẹ́rẹ́ rẹ̀ níjẹ́ ẹjọ́ òròpóun náà ni à ń bá bọ̀ òun náà làdìsí tó parí báàbù yìí òun náà ni hadithu Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma radiyallahu ta'ala anhuma qala. مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة فأخذ صلى الله عليه وسلم جريدة رطبها فشقها نصفين فغرز في كل قبر واحدة فقال يا رسول الله لما فعلت هذا لما فعلت هذا قال لعله يخفف عنهما ما لم ييبسا حديث òun náà ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ àti ṣàlàyé ẹni tó gba àdìsí wá nínú àwọn sàábé tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi ibn Abbas nínú àwọn tó gbajúmọ̀ nínú àwọn sàábé ni bákan náà ọ̀rọ̀ tó sọ yìí wọn lànà bí ó kọjá sallallahu alayhi wa sallam láàrin ara sàárè méjì kan fọkọ́ọ̀lù ànábì wá ní innahuma la yu'adhaban àwọn méjèèjì ń jìyà lọ́wọ́ o ìyà ń jẹ àwọn tó wà nù sàárè a ti sọ níwọ̀nba àwọn ọ̀rọ̀ tó rò pọ̀ mélòó nínú ẹ̀ òun náà ni pé anna al anna al أول منازل الآخرة ìparí táwọn yẹn òun ní bẹ̀rẹ̀ ìsẹ̀mí tuntun ìsọ̀kalẹ̀ sálkìyàmà lẹ́yìn bá wọnú sàárì ọ̀sọ̀kalẹ̀ sálkìyàmà nù. àkọ́kọ́ ìsọ̀kalẹ̀ yẹn tó bá ti dágbére fáyé ó wá bẹ̀rẹ̀ sẹ́mi mìíràn wọ́n fi ń pè ní alhayatu albarzakhiya. Al ìṣẹ̀mí gàgà tí ò sí àṣepọ̀ mọ́ kí lẹ jẹ kí lẹ mu ṣe ti jí kí lẹ ń ṣe ṣe ń lọ kábọ̀ ògbẹ́ ti gé ó ti gàgà ti ṣẹlẹ̀ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ àwọn ti bẹ̀rẹ̀ ṣẹ̀mí mìíràn ẹ lọ dáná fún wọn ẹ gbóúnjẹ lọ ẹ béèrè sí wọn jẹ̀fọ́ ògbélé ti kú nínú ìgbésí ayé àwọn yẹn ó ku ìsẹ̀mí míì òun ló fi jẹ́ pé nùzúlù fílkọ̀bọ̀ kí wọ́n sọ̀kalẹ̀ sí sáré àkọ́kọ́ ìsẹ̀mí àlùkìyàmọ̀ mi ìsẹ̀mí míì ọ̀tọ̀ òun lélẹ́yìí bákan náà ìsẹ̀mí kíni wá ń bẹ ń bẹ́ kíni bẹ ń bẹ nítọ́wà ń bẹ òun náà ní tó ń ṣẹlá Muhammadu sọ àti nítọ́wà nínú al bákan méjì náà ni wọ́n máa ń pè ní naimul kọ́bọ̀ ìkẹ́ ìkẹ́kùnú sàárè fún mi ní òdodo fẹ́ni rí wàdábò ìyá sì ń bẹ́ńbẹ́ fẹ́ni tí ọlọ́run ọba tó bá kádà rẹ̀ mọ́ tó ṣe é bi tó rìnrìn bi pàápàá jùlọ kèfèrí kèfèrí tó nígbà míì wá ní ẹlòmíràn bẹ ọjọ́ mùsùlùmí yóò tọ́ síyà níwájú ọlọ́run ìyà yìí ìwà ṣẹlẹ̀ láti inú sàárè mi láti inú sàárè mi tọ́ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́rọ̀ yìí òun wá ni pé ọlọ́run ọba nínú òye nínú ṣékímà rẹ̀ nínú èròǹgbà rẹ̀ kò jẹ́ kí àwọn tó ṣẹ́kù láyé kàn mọ̀ bí ṣe ń lọ nínú sàárè èyí mọ̀ nìyẹn tẹ́tí gbogbo gbé rédíò síbẹ̀ kó rìkọ́ọ̀dù mo fóònù síbẹ̀ kó kò sí bí kámẹ́rà yẹn ṣe lè ṣáàpù tó tí wọ́n nínú bí bá ń fi tí máa ń tan rẹ̀ jẹ́ lókù kí ni ṣẹlẹ̀ lábẹ́ ẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn wa tá a rí bọ́lẹ̀ ìmọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba nìkan iyèméjì meji gbọ́dọ̀ ṣe fokífokí pé àbí ni àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́mìí mùsùlùmí òdodo rinlẹ̀ nínú ìmánì wípé nǹkan ń lọ lábẹ́ẹ̀lẹ̀ nǹkan ń ṣe lábẹ́ẹ̀lẹ̀ ṣùgbọ́n bákan méjì ni tọ́ o ní lọ kí ni sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ kọ́lọ́wọ́n bá kà fà àwọn àpẹẹrẹ kan hàn yẹn. irú ẹ̀ nígbà míì tọ́lọ́wọ́n bá fẹ́ fàpẹẹrẹ hàn yẹn. ó kàn lè ṣèṣì pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí ó wà òkè ṣáná ó yẹ káwọn èèyàn rà kan ya kìnnì kan jáde nínú sàárè ẹni yìí àbí nǹkan tó ṣaláìsí nígbà tó ti pẹ́ ẹ̀rọ ní ń lọ bíbí tí ń lọ ẹ̀rọ kìíní fan belt bá já ọba lọ́mọ owó mọ eré náà pé ó di gàràgàràgàrà kátó láwọn paná ẹ̀rọ ó ti lọ ó ti bá lọ wọ́n gbìyànjú wọ́n di pé ẹ̀mí ti bọ́ paná tán ẹ̀rọ náà ní lọ fan belt ló yọ ó lọ́mọ ẹ̀mí kátó wí kátó fọ̀ wọ́n rí i pé àsọjọ́ ti ọlọ́jọ́ dé fà wọ́n bá ṣètò ẹ̀ wọ́n sì lọ gbé e sin sínú sàárè lẹ́yìn ọjọ́ kejì ni wọ́n fura wípé sàárè yìí ń mì sàárè yìí nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn nǹkan nǹkan kan fẹ́ ṣe nínú sàárè yìí pẹ̀lú àánú ọlọ́run wọ́n bá lọ wò pé kí ni ń ṣẹlẹ̀ kí ni mì ìgbà tí nǹkan fẹ́ wú jáde ìgbà tí wọ́n débi ẹ̀ tí wọ́n wò pé kí ni ń ṣé káwọn wú ni wọ́n ṣàpèrè àwọn jọ ìgbà tí wọ́n wù wọ́n bá ẹrú ọlọ́run ọba yìí bí wọ́n ṣe gbé kalẹ̀ àmọ́ tí ń gbìyànjú àti wú jáde ṣùgbọ́n kò ní strength láti owó jáde wọ́n tú owó jáde ní bá ń sọ pé à kí ló dé yé wọn ipò ti rẹ̀ ẹ́ sára àtẹ́mi ìbọ́tán yẹ́yẹ́ tí wọ́n fi lọ́ọ́ sìn ó ti wá rẹ̀ sára wọ́n pè kínní kan ní mọ́tò àdìmọ́ ikú ọpọlọ ìgbà míì ẹlòmíì èyí ti rò pé mi ti bọ́ ni ṣùgbọ́n dimag ọpọlọ gangan wọn kò kíni kan ní mọ́tò dimag ọpọlọ gangan òun ní tányányá tí yẹn fi mọ̀ pé yẹn ti kú nígbà míì ẹlòmíì lè wà unconscious kọ́dọ̀ lè má mímá ṣùgbọ́n àwọn àyẹ̀wò yóò fi hàn wípé ó sì ṣeé ṣe ẹ̀mí ṣiṣẹ́ kù lára ẹ̀mí yìí o torí pé ọpọlọ ti ń ṣiṣẹ́ yìí kì í kú tán yányán eléyìí ìjẹ́ kí wọ́n dára dóńgbà míì ìgbẹ́sà ní sòrò ṣùgbọ́n tí wọ́n ti ṣàwọn àyẹ̀wò kan lóde òní ó ti mọ̀ pé tọ́ ẹ má dára yín láàmú mọ́ ọlọ́jọ́ ti dé ṣùgbọ́n gbà míì pàápàá jùlọ láwọn àsìkò tí ò tí ì sí àwọn ìmọ̀tẹ̀síwájú yìí tọ́ ìtafẹ́ lò wọ́n ṣètọ́jú arákùnrin yìí wọ́n bi pé ah, kí ló wá ṣẹlẹ̀ tóun náà tiẹ̀ mà òun náà mà wọ́n fẹ́ sábàárà òun kí ló wá ń rí kí ló kí ló ṣẹlẹ̀ sí ọ ó ní ní kété tóun tí wọ́n tó òun kàrí kójú òun là ní òun bá rí àwọn méjì kan òun ò mọ bóun ṣe fẹ́ sọ̀rọ̀ yìí wọn ẹ̀dá ọlọ́run tó tó hẹ́rì mà ní wọn òun ò bóun ṣe fẹ́ júwe wọn àmọ́ nìkan máa ń béèrè wípé mọ́ra mọ́ra book nǹkan bí wọn oníkejì wọn sọ pé lamuyahin baad lamuyahin baad ìkejì wọn fún létí pé àsìkò rẹ̀ ti tó kè ló ajáàlì ẹ̀tàn o kè ló ajáàlì ẹ̀tàn lóun ò rí jù bá wọn lọ pé ajáàlì ẹ̀ tọ́rọ̀ wọn bá kọ fún kè ló tán bí tí wọn kàn wà unconscious onílẹ̀ta ojú wọn kan ńlá jẹjẹ ni òun bá rí i wípé ìṣesí tó ń wá nígbà tó ń fi béèrè béèrè òun ó ti tún yàtọ̀ díẹ̀ sí ìṣesí tó ń wá nígbà tó ń come to sense ṣùgbọ́n wọn lágbára láti dìde different yẹn ti wá ń dé díẹ̀díẹ̀ òun sá ń gbìyànjú òun gbìyànjú òun gbìyànjú òun fi wá rí i pé àwọn kan padà ẹ̀ka ẹ̀ wọ́n sá ń gbọ́n àwọn kan kó àwọn kan sọ̀rọ̀ lókè kẹ́ẹ̀ tó wù ú jáde níta fẹ́ lò láàrin yìí òun náà ni ìsìbáàtù àdábẹ́lẹ́ kọ́bílì wà láàrin yìí kò gbọ́dọ̀ rú mùsùlùmí lójú gbogbo eléyìí ó bá ṣẹlẹ̀ kò yẹ kó ọkàn yẹn yóò kàn tún jẹ́ àlékún ìdánilójú ni mùsùlùmí ò ṣe iyèméjì nípa tí ó ṣẹlẹ̀ nínú sàárè àbí nípa tí ń ṣẹlẹ̀ tí àsọdínkù wọlmọsídò èyí tó ń ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam tó fún wa ní rò nípa rẹ̀ wípé nǹkan bẹnu sàárè o àti gbogbo ntí ọ̀ṣẹlẹ̀ ń bẹ inú sẹ̀mí wípé jálá kọ̀ọ̀kan ń bẹ òun náà ni fitnatul qabr wa su'aluhu fitina tí ọ̀ṣẹlẹ̀ nù sàárè àti béèrè rẹ̀ gbégbà fi ń ṣàfitì rẹ̀ sínú sàárì wọ́n pè ní su'alul qabr wa fitnatul qabr torí pé bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ inú bẹ̀ àyè òun àyè òun ni ó ti ṣẹlẹ̀ láàrin yìí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe iyèméjì mùsùlùmí ò gbọ́dọ̀ kúrò mùsùlùmí ò máa doubt láíláí àfi tó bá jẹ́ pé yóò fẹ́ ba ìsìláàmù ara ẹ̀ jẹ́ kó sì lọ́ọ́ mọ̀ wípé àkọ́kọ́ ìsẹ̀mí àlùkìyàmà ọmọ ènìyàn níbi tó ti bẹ̀rẹ̀ rí níbi tá a ti wá lọ òun ni pé èyí mọ̀ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àfi káwọn àpẹẹrẹ kan bá kàn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìta sọ ẹ̀rẹ́ lómìn wọn ni kìnìún kan jáde nínú sàárè rẹ̀ ẹ̀rẹ́ lómìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àpẹẹrẹ nìyẹn kò sí ẹni tó lè sọ pààyàn ebe bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n ṣe é ṣe kí n ra àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan lọ kí ló wá ọlọ́run fi mọ òjíṣẹ́ ńlá Muhammad lásìkò yìí tànàbì kọjá torí rízìn kan tó fẹ́ kó yé wa tó fẹ́ kó yé àlùmọ́ ẹ̀ẹ̀kan náà sì ní nǹkan yìí òkè ṣàkàn yìí náà kànábì sọ pé a àwọn eléyìí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ tó túmọ̀ sí wípé àìmọye ẹgbẹ́ sàárè tànábì ti kọjá àìmọye ìgbà tànábì tọ́lọ̀ fíṣítì sàárè àìmọye ìgbà tó ń ṣe ọlọ́run ọba tọ́lọ̀ sálámà sídìí sàárè àmọ́ ẹ àsìkò tó kọjá yìí àwọn sàábì rẹ̀ sì ń bẹ pẹ̀lú ẹ̀ ànábì kan kọjá ànábì ni a kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé ó sinmi a. بما يجري في القبر أو في قبرين ọlọ́run ọba fẹ́ kó gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ torí pé ọlọ́run ọba ti jó yé ànábì pé wà máa ń tàbí mùsùlùmíín máa ń fi kówó ìwọ gan ọmọ ò gbọ́ nǹkan tí wọ́n ti ń lọ lábẹ́ sàárè ọ̀gbọ́ ọ̀mà àbọ̀ ọmọ ní ànábì ọmọ kí ni ń ṣẹlẹ̀ òun náà ń kẹ́yìn bó o ní rí ìmọ̀ tó mọ̀ ìmọ̀ wá yí látọ̀dọ̀ ọlọ́run àmọ́ tánítáni kí ni bẹ́ẹ̀ kí ni eléyìí ń jẹ lọ́wọ́ kí ni wọ́n ń ṣe fún kí ni bó o ní kẹ́hún rí ṣùgbọ́n occasion báyìí ọlọ́run wá fi mọ ànábì alayhi salatu wa salam tọ́ ànábì wa ni wọ́n ń jẹ̀yà lọ́wọ́ o wa ma yu'azzabani fi kabir kí wá ṣe pé nǹkan ńláńlá kan táwọn èèyàn máa wo pé à ah, wọ́n lọ ṣe báyìí wọ́n lọ ṣe nǹkan báyìí àwọn ọ̀daràn lélẹ́yìí àwọn fọ́lífọ́lí lélẹ́yìí àwọn kidnapper lélẹ́yìí kìí ṣe táwọn èèyàn máa ń rí pé ọmọ ènìyàn máa ń láyà o adúrú ẹ̀ṣẹ̀ yìí àwọn obìnrin wọn máa yọ àdàbà ní fi kẹ́bíì ìyẹn ni pé níbi nǹkan tó mi ènìyàn ó fojú bàbàrà wípé à ah, kí ló fà á bí bá a ṣe sọ apàkíyèsí ní ìjẹ́jọ́ àdìsí ìwáyà mi ni wà iná bàlá wà iná hó lẹ́kẹ̀bìr ó ti ẹ̀yẹ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ní ìwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ ní nínú àwọn sábà bíi tí sì fa ìyà sàárè ni kódà ẹgbàá ọkàn wá tànàbí ni tànàzáwó nínú ẹlbáwò ẹ máa ṣọ́ra níbi tó ní ṣe pẹ̀lú ìtọ̀ ó ní fa iná àmàkà àdábì alkọ́wẹ́r nínú ìgbàwò. ọ̀pọ̀lọpọ̀ ń tí fa ìyà fáwọn èèyàn nínú sàárè látara wọn tọ̀ kankan ní. látà èyí ṣe tún tọ̀ ó tún ṣe wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èé mára ní èé kọ́ra tì mi ì mọ̀ pé ṣé tọ̀ta sí mi ṣé ìtọ́rọ nǹkan kan tí ó fojú kéré ẹ̀ ẹbí ní ẹ ṣọ́ra níbi irú nǹkan yìí tọ́ àwọn méjèèjì yìí kí ló wá fà níbi wá ní àmọ́ àádùn mọ́ ẹ̀rí kan nínú wọn fakana la yastatiru min al-bawl kìí dáàbò bóra rẹ̀ kó níbi ìtọ̀. eléyìí la pe àkíyèsí pé ọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀ méjì nínú kọ́ jẹ́ pé ẹni tó ṣe pé tí ń bá ń tọ̀ kò ní yóò kàn wà anywhere bìkítà ó lè ṣíra lẹ̀ lẹ̀ ní tó bá dó sí ń tọ̀ nu àwọn èèyàn kọjá àwọn èèyàn kọjá o kò ní mọ̀ kò ní wò kò sí tọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ni ò ní tiẹ̀ àti àwọn irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó kó sínú àdìsí àbẹ́yìí tó súnmọ́ jù òun náà ni ẹ̀yìn láàyè tanazza ẹni tí kì í ṣọ́ra kítọ̀ mọ́ta sí la tó bá fẹ́ mara tó bá wọ tọ́ílẹ̀tì kò ní kíá bóyá bí tí ń tọ̀ sí ìtọ̀ ń ta sí padà àbí tọ̀ ìdá ọ̀dà ìrókù sí ṣòkòtò gbogbo ẹ̀ báwọn báwọn láàyè kaná zahu min al-bawl. wọ́n ní wa amma al-akhar ẹ̀wà ẹlẹ́ẹ̀kejì fakana yamshi bin namima òun máa ń gbé òfófó káàkiri ni òun máa ń sọ̀rọ̀ ọ̀gbọ́n tó wí wọ́n ní oníjó ní àjọ ńlọ nípa àti mọ̀tà sọ bó o ṣe kọjá ẹ̀ ò rí pa kí ọ tọ́ kí ló ti wà àti lágbájá ó ló ṣe báyìí ó ló ṣe báyìí ọkàn yìí mọ wàá rò ọkàn rẹ̀ wàá bàjẹ́ yáà àṣírí tí mo fi sí lágbájá lọ́wọ́ ó ti tú ní àṣírí mi inú rẹ̀ ó wàá máa kan inú rẹ̀ ó máa yóò máa yóò máa bàjẹ́ ó bá rẹ́ni bẹ́ẹ̀ kò tún ó lè má bàa mọ́ àbí kó máa bá a ṣe níbàṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbíkọ́ lọ bá da gbogbo ẹ̀rú kò sí ní tọ́fà olófòfò ni o olófòfò anabi sàṣọlám oníláyà dúkọlù jẹnà anamá olófòfò ní wà ní jẹnà torí pé wọn balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni ọgbọ́n tí lágbájá wí ọgbọ́n tó sọ oyin kìíní kan tọ aráalé rẹ wọn tún kún ọ lọ́dà wọn ní aráalé rẹ ọ sọ́ra fara ilé rẹ ọ̀rẹ́ mà sí kinní kan ẹlòmíín wá gòkè ibi irú àwọn ọ̀rọ̀ báyìí ó ti mọ bí ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bí mo kọ́ dímọ̀ bíi tì síwájú ìbéèrè lọ́mọ́sàmọ́ sọ wa abániṣe àdúrà ní ìfi bẹ̀rẹ̀ amọ̀niṣe ni àlèṣe kinní kan ọ̀rẹ́ tó súnmọ́ ni tí í ṣe kinní kan fún ni òun náà tọ́hún bá ṣe àmì kẹ̀tíkẹ̀tí àmì àmì ọlọ́ àmì ọ̀tọ̀ nígbà ní sọ fún ọ ni ọ wọlé sí lánàá òun ní sọ fún ọ ni ṣọ́ra o ṣọ́ra o wọ àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀ tí wọ́n ṣe kọ́dà lágbájá yọkàn méjì náà ṣàrẹ̀ ni báyìí ní ṣe kìíní ìfà kí la sọ lọ kí la sọ bọ̀ gbogbojú òní tí mo ní kí n lọ kí n ọ̀rọ̀ rẹ ló bẹ̀rẹ̀ ó ní láti bà ní wọn jẹ́ gbogbo ẹni tí ń ṣerú wàyí ìfà ìyanu sàárè ni torí pé ìbàlẹ̀ ọlọ́run ọba jẹ́ ni alifisado fil art kìnyẹn balẹ̀ ọlọ́run ọba jẹ́ gbọ́ yìí sọ yìí máa gbọ́rọ̀ kí máa dá wa lálẹ́ ògbóró eléyìí nínú àwọn tí fàyà sàárè ni. tọ́ bá a ti wá sọ pé òfófó ìgbọ́rọ̀ kí ìbàní àwọn èèyàn jẹ́ bó ṣe léwu tó bí ṣe dá wa lálẹ́ tó yìí nígbà míì àwọn exceptional cases wà tó ṣe wípé tíyẹn bá ṣe ó ṣeé ṣe kó tún mọ kó tún jẹsẹ rí kó mọ jẹsẹ bu kó sì má jẹ kàbáyé tó bá ṣe wípé mọ́síláhà dáadáa ń bẹ níbi kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn bí kò pé àwọn kan ń pètè pèrò wọ́n fẹ́ yanjú ẹnìkan òun sì rí pé ẹni tẹ́ ẹ fẹ́ bájà yìí ẹni tẹ́ ẹ ń dìtẹ̀ yìí ẹni tẹ́ ẹ fẹ́ ṣàbùsí fún yìí kí ló ṣe fún yín òun náà wá wà nù jòkó yẹn tó fi ń sọ̀rọ̀ náà ó wá rí i wípé tó má fi lọ́ọ́ rí nǹkan náà ṣe aburú ńláńlá ni ó ti bẹ̀yà bí kò mọ sọ̀rọ̀ aláṣẹ wípé ọ̀nà bí táwọn ọgbà ni táwọn fi yẹ àga lẹ́sẹ̀ rẹ̀ ọ̀nà bí táwọn ọgbà ni táwọn fi lé e kó ládùúgbò ọ̀nà bí táwọn ọgbà ni àwọn fi ṣe kìnní kan wọn ò pé a ah, aburú ti ń bẹ níbi nǹkan kan fẹ́ ṣe yìí àbí kí èèyàn máa plan ẹni tó súnmọ́ ẹ̀rí èèyàn ní ọkọ̀ òun òun òun fẹ́ òun yọlé ayé lẹ́nu ẹ̀ òun òun fẹ́ yanjú ẹ̀ ni wọ́n ń pété pèrò ni wọ́n ń ṣe ẹni tí wọ́n jọ ń tí wọ́n jọ ń ṣe kí nìyẹn wá ò pé a ah, ewu bẹ́ẹ̀ bí nǹkan yìí tó ń bá sì ní kí arábìnrin yìí kọ́mọ kọjáwọ́ yóò kó ìtúnlọ̀dọ̀ àwọn ẹlòmíì àwọn ẹni bíi míì lórílẹ̀ irú eléyìí ó lè máa tàn so kó wá lọ pàkíyèsí pẹ̀tọ̀ ìrẹ́ lágbájá lágbájá àyà rẹ̀ báyìí báyìí báyìí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so níta fẹ́ pàkíyèsí sí nígbà míì òfófó ṣíṣe kò ṣe burú tó tó jẹ́ kàbá èrè tó tó jẹ́ pẹ́ni tí ń bá tó bá gba ìròyìn tí ń ṣerú nǹkan yìí ó lè má ra àlìjáná ọlọ́run ọgbà nàbì ni kò lè wà àlìjáná ọlọ́run síbẹ̀síbẹ̀ àwọn exceptional cases kan wà tó ṣe pé kéèyàn sọrú ẹ̀ òun ni orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ẹ rí i pé kọ́sídù alimọ́fúsádà àti balẹ̀ ọlọ́run ọba jẹ́ ọwọ́ àlọ́tọ̀ èèyàn lè ṣòfófó tó jẹ́ pé yóò sì ṣàtúnṣe ń tọ́pọ̀ irú àwọn àwòrán yìí òun náà àpèjúwe rẹ̀ pọ̀ ṣùgbọ́n kákan fi mọ̀ pé nígbà míì ó ṣeé ṣe kọ́jọ́ pé àwọn ọ̀rọ̀ míì yóò já kíyèsí ọ̀rọ̀ míì yóò jẹ́ bíi ìtanijí àbí láti ṣàtúnṣe ṣùgbọ́n àwòrán bí òfófó òun náà ni ó gbé wá. àwọn ará méjèèjì ẹ̀nàbì fa akhadha jaridatan ratba ló bá mú ẹ̀fọ́nrán àwọn ẹ̀ka igi làbídùn gẹ́gẹ́ bá a ti máa ń sọ pé igi làbídùn ọjọ́ gẹ́gẹ́ bí igi ọ̀pẹ ọ̀pọ̀ ẹ̀jú igi ẹ̀yìn kí wọ́n mú ẹ̀fọ́nrán kan ànábì wa mú ọwá tún ọwá ya sọ́nà méjì ọwá fi kọ̀ọ̀kan síbi ẹ̀gbẹ̀gbẹ̀ sàárè yẹn ó fi kọ̀ọ̀kan síbẹ̀. àwọn sàárè wa bí ìpèrè ń ṣe ọlọ́run tí mo tún mọ eléyìí ànábì fi wá ní làálàá o yóò kọ́ fàfà àìmọ̀ ọ̀mọ̀ ó ṣeé ṣe kí nǹkan yìí ó ṣe sábà bí ìfúyẹ́ ìyá wọn mọ́lámíyá ìbáṣá tí àwọn gìrì ọba ti gbẹ tí wọn ọba ti gbẹ ibẹ̀ làwọn onímọ̀ ni wọ́n ti wò wípé gbogbo àwọn igi àbáwọn nǹkan míì wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run ẹnu àfọ̀mọ́ táwọn gìrì ọmọ ṣe tí wọn ò bá ti gbẹ in as much as tí wọ́n sì ń ṣàfọ̀mọ́ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ sáré yìí yóò máa ṣe sábà bíi kí ọlọ́run ọba kó fúyẹ́ ìyá ìyá wọn. àwọn ìdájọ́ oríṣiríṣi ọwọ́ àjọ méjèèjì tó sì fa ìgbìyànjú àwọn onímọ̀. àkọ́kọ́ náà ìjọ́lẹ̀tọ̀ kí wọ́n máa gbẹ̀gì síbi sáré yìí láti ara wípé wọ́n máa ṣàfọ̀mọ́ ọlọ́run wọ́n máa ṣe tẹ̀síbíì ọlọ́run bá ní wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum ọlọ́run ní kò sí nǹkan tí ń bẹ tí ń lọ tí ń mí tí ń mí wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run ẹ̀yin kan lè máa máa ẹ̀yin lè máa gbọ́ bó o ní jí ń ṣàfọ̀mọ́ bó o ní ọlọ́run gbogbo ẹ̀ làwa máa gbogbo ẹ̀ ẹ̀yin ọmọ ànábì ádámà ẹ̀ lè kò yé yín àwọn àfọ̀mọ́ yìí àpẹẹrẹ rú ẹ̀rì tọ́ níbi tá a ti lọ ǹjẹ́ yẹn lè wá gbin igi àbí kí yẹn ṣàṣọlẹ̀ ìpè tẹ̀ra sàárè mi ẹ̀fà ń lọ́ọ̀gì sí ẹ̀ dákun à àkọ́kọ́ náà ta ló mọ̀ pé n ń ṣẹlẹ̀ níbi sàárè mi tẹ̀sí rí i pé igi lílọ́ ló kàn kò sí ẹ̀dá ọlọ́run ọba òun lẹ́yìn tọ́lọ́ wọn bá fi mọ ṣẹ́ńlá Muhammad salawatullahi wa salamu alayhi. ẹlẹ́ẹ̀kejì òun ni pé sẹ́yìn kan bá ní à ní to be on sọ pé ǹjẹ́ ànínẹ́bì yàtọ̀ sí occasion tó ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé ọlọ́run ọba sì Rahim aláàánú ni oníkẹ́ni ó yìí púpọ̀. ọlọ́wọ́n bá ní anabiyu awla bilmu'minina min anfusihim anabi ó ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mọ̀mìnì múmúlẹ́mí ẹ̀ ju ọ̀rọ̀ ara ẹ̀ gan lọ ummati ummati inshallah muhammad máa ń pariwo tó bá jẹ́ pé orí ń bẹ àbí ìlànà tó tọ́ ni kéèyàn máa gbòǹgì sí sàárè ànábì bàkínù tún pè ní bàkínù al-Gharqad bí tó sin ọ̀gọ̀rọ̀ àwọn àwọn sàábì rẹ̀ sí àwọn sàábì tó kú lójú ayé ànábì àwọn sàábì tó kú lẹ́yìn ànábì sí Madina ọ̀gọ̀rọ̀ wọn bí tán sí wọ́n sínú kò wá sí ẹ̀rí ẹyọ kan wípé ẹ lọ́gì síbẹ̀ wọ́n máa ti tẹ̀sí torí àwọn sàábì ni tó bá ṣe kú orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì sọ pé ẹ̀yin àlè ń mọ́ ẹni ẹ máa lọ́gì sí sàárè ibẹ̀ náà sọ pé eléyìí ẹ̀ṣà ni ó sì ní ntọ́bádé tọ́lọ́wọ́n bá fi ní kí ànábì òṣèǹ tó ṣe yìí salawatullahi wa salamuhu alayhi. nínú kàkà tún ṣe láǹfààní nínú ẹ̀kọ́ òun náà ni pé ó mọ̀ pé àwọn sẹ́ẹ̀rì kan lè máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹni tá ti gbé sí tí òkú sì máa ṣàǹfààní bẹ́ẹ̀ nígbà tí ọba ti lọ. àwọn nǹkan tí ó kà máa ṣe tẹ̀síbí irúgbìn igi tó máa ṣe tẹ̀síbí ni ó ànábì ni ó ṣeé ṣe kó kó fúyẹ́ ìyá wọn níwájú ọlọ́run kó fúyẹ́ ìyá wọn nínú sàárè tó bá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé òkú lè máa ṣàǹfààní pẹ̀lú iṣẹ́ tí ẹlòmíì ń ṣe ní ayé òun ni mo ń sọ pé intifáwù almayit bisáyí alahya ìjókòó lè máa ṣàǹfààní pẹ̀lú iṣẹ́ táláyé ń ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tó bá rìn lẹ̀ látọ̀dọ̀ ń ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n mọ̀ ṣàṣejù kó sì má ṣàṣe ètò nínú àṣejù òun ni kéèyàn kàn wá ronú pé ah kí ni mo fẹ́ ní sáyẹn aráka méjì màmá mi ló ní aráka méjì rárá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ aráka méjì wọ́n ló ní nǹkan rẹ tí màmá rẹ ní ní àdúrà òbí máa yóò jèrè yóò ṣàǹfààní pẹ̀lú àdúrà àbí kí n wá ní àmọ̀dánù ah, ọdún yìí méjì náà ni mo pín sí fifteen alákọ̀ọ́kọ́ èmi mo ní àmọ́ fifteen yòókù ọlọ́run bá ń fún màmá mi ìrọ̀ dẹ̀lí ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ramadana yìí ọ̀ràn èèyàn ní lórí yẹ àbí kí n wá ní àwẹ̀ monday àti tuesday àbí kí ni àti thursday èmi náà mo fara monday ìyá àwọn ṣe wàhálà púpọ̀ bàbá àwọn ṣe gbìyànjú púpọ̀ àbí kó ní mo pín fún wọn bàbá ẹ̀yin lẹ́ni monday màmá ẹ̀yin lẹ́ni thursday rárá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ìjọsìn wọ̀nyí kì kò sí àwọn ìjọsìn tó rinlẹ̀ wípé òkú lè ṣàǹfààní lọ́dọ̀ àlàyé òun lèyìn ó dúró sí ìyẹn gbọ́dọ̀ táyọ̀ àlà ìyẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ ìyẹn gbọ́dọ̀ sìnrìn nínú ẹ̀ òun làdúrà ṣiṣẹ́ nínú ẹ̀ òun ni sàárà ṣiṣẹ́ nínú ẹ̀ òun ni kéèyàn máa ṣe dáadáa tí àwọn tó so òbí yàn pọ̀ ọ̀dà nísìn òbí yẹn àwọn wo ni ó sóyàn papọ̀ mọ́ òbí yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ṣe pé èèyàn bá mọ́ láṣepọ̀ pẹ̀lú wọn tí ì bá ṣe nítorí òbí yẹn òun náà làwọn ẹbí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ọmọ ẹ̀gbọ́n ìyá ọmọ àbúrò bàbá gbogbo ẹ̀ bàbá ìyá ọmọ ìyá mi ìyá náà ló bí yín papọ̀ ọmọ bàbá kan náà ni wọ́n bàbá kan náà ni so dáadáa tí èèyàn bá ń ṣe iṣẹ́ bí bí ẹni pé èèyàn ń ṣe dáadáa sáwọn òbí yẹn náà ni kọ́dà bí wọn ò sí mọ́ àtàwọn irú àwọn ẹ̀rí báyìí tó rinlẹ̀ níta ti lọ ẹ̀yàn rúṣin ọlọ́run òun náà ní wípé ó rinlẹ̀ wípé okú lè ṣàǹfààní látara iṣẹ́ tí àlàyé ń ṣe àbí lẹ́yìn ìgbà tó ti lọ tán nǹkan míì ó tún lè dé ọ̀dọ̀ rẹ̀ nínú àwọn èyí tí ọ̀rọ̀ tó tó tó tó àwọn onímọ̀ gbìyànjú lórí ẹ̀ tí wọ́n fi ìmọ̀ ara wọn lórí ẹ̀ òun náà ni alukurani kíkà ǹjẹ́ à ń lè máa ka kurani kó níládá tó ń orí ń bẹ̀ kọ́ mọ̀ lọ bá àwọn òbí òun ṣùgbọ́n ètò lékè òun náà ni wípé alukurani kò sí nínú tá a fi wípé.

àwọn àṣà lẹ́vù ní bídíà ni kí ẹni ó yá ìka kùránì kalẹ̀ bọ́lá kùránì ṣe lóore tó áyà kọ̀ọ̀kan bẹ́rùsìn kọ̀ọ̀kan bá kà bí í ṣe ní ládá mẹ́wàá mẹ́wàá bọ́lá kùránì ṣe tóbi tó tó ṣe pé liyadabbaru ayati kẹlẹ̀ máa ronú sí ìtumọ̀ rẹ̀ ọlọ́run fi sọ kalẹ̀ ọlọ́run bá ní alladhina yatluna kitaballahi haqqa tilawati. àwọn tí wọn ka alukurani ní pàápàá ṣùgbọ́n gbogbo kíkà yìí wọ́n wáyé kí mùsùlùmí òdodo tó bẹ̀rù ọlọ́run ẹ̀ kó pé ọ̀nà wo gbà kà sí kankan ara wa pé ẹjá fọ́ọ̀mù kìíní ẹ̀yà mo ń jẹ mọ́ ẹ bá ń ka kùránì ẹ wá sọ kùránì kalẹ̀ wàláhì kálórì bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni àwọn ẹni rí àwọn tọ́lọ́ wọn bá lòun yọnu sí àwọn ni wọn bá ṣe é níjẹ́ Abubakar ni ẹ bá ń pẹ́ gbọ́ àwọn sábẹ́ yòókù ẹja ń sọ Kùránì kalẹ̀ wo bí ìlú ṣe ń bẹ yìí ẹ̀ lè bá a méjì ò ní Umaru ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó lò lórí ìjọba tí ò less than thirteen years ẹ̀ lè rí kó ṣe bẹ́ẹ̀ Usmanu ńkọ́ Ali ńkọ́ fúnra lórí wọn bẹ́ẹ̀ Muawiya ńkọ́ ọ̀dà ìgbàgbé ẹ̀ àti àwọn sábẹ́ òsè generation tó tẹ̀lé wọn nínú àwọn ẹni rí pé ẹ kójọ ẹ wá sọ Kùránì kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti wá di àṣà láwọn bòmíì nísìn bàbá kú ni ìyá kú ni afẹ́rọ̀ sọ kùránì kalẹ̀ ẹ̀ èèyàn jẹ wá kí ìlànà yìí sí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ó láwọn ọ̀nà lálẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ rí ẹ fẹ́ lọ bá àwọn òkú yín kí ló dé táwọn èèyàn kí ló dé táwọn èèyàn ẹ̀sìn òdodo káàlẹ́ sáà torí ó ń ṣe ńlá muhammadu rọ ni ṣe bọ́dọ̀ òun la fẹ́ kọ́ kẹ́ òkú wa ṣe bọ́dọ̀ òun là ń ràn kàn sí ṣe bọ́dọ̀ òun la fẹ́ kó sàánú kí ó táwa ń ronú tá à ń kírètì ẹ̀sìn lọ́tọ̀ọ́wọ́ ara wa sọ́nà wọn ọ̀mọ́ mọ́ ni sànẹ́bí òjíṣẹ́ pé mọ́ ni tó sì ṣàlàyé pípé ìdámátámná Adam bókù bá ti kú nǹkan tá à ń àmàlò kò ní kankan lè ṣe fún mọ́ ilá ní sálàs àfi nǹkan mẹ́ta ànábì wákà sọ́dọ̀ kàtí sàárà tó ṣẹ́kù tó ń sàn bí sẹ́ẹ̀rẹ̀ bí omi bí igi bí ilé kíkọ́ táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ bí ṣọ́ọ̀bù yíyọ dáadáa tẹ́ bá rí bẹ́ẹ̀ ẹ máa ná fáwọn ọmọdé kéwù ẹ máa ná fáwọn mọ́sálásí ẹ ná fáwọn ọmọ òrukàn tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ kọ́ máa bá wọn kìnnì kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sadaqatan jariyah aw waladin salihin yad'u lahu ọmọ rí ti ń ṣàdúrà fún ó lè jọ́ ọmọ ẹ̀dá rẹ̀ kó ló ọmọ ọmọ tọ́mọ náà òun náà tún tọ́mọ rí òun náà tún ire yẹn ọ ran ire ọmọ ran ire ni àrọ́mọdọ́mọ a bá ń bá a lọ bàbá alákọ̀ọ́kọ́ òun yóò máa jèrè náà ni kẹta ẹ̀rí sọ́dákọ́tín járíyá wà yóò ń tàfà òbí ẹlẹ́kẹta òun á ní ìmọ̀ ìmọ̀ tí yàn fi lélẹ̀ ìmọ̀ rí òdodo tẹ́yẹ páwọn èèyàn wá ń ṣàǹfààní wọ́n ń jèrè ìmọ̀ yẹn kọ́dà bẹ́wò ní mímọ̀ yẹn ò sí mọ́ síra àwọn onímọ̀ kan là ń kà yìí wọ́n ti lọ nìkan tí ò less than seven hundred years ó ti tó eight hundred years bàbá tá à ń ka síra àwọn ìtàn ti jẹ́ pé ọlọ́run àwa sì di ojúmọ́ bá a bá fẹ́ kà wọ́n ṣe ọlọ́run ló mọ òkè àìmọ̀ iye ibi tí ń dárúkọ bàbá yìí lónìí bá a ṣe ń sọ yìí tá a pè é ní al-allamatul hafiz Abdul Ghani ibn abdulwahid makadisi ẹ̀wá wò ẹ̀wò bí wọ́n ti ń dákọ̀ àwọn àfáìsìn ní gbogbo àgbáyé wọ́n dákọ̀ sheikh islam ibn taymiya wọ́n dákọ̀ lágbájá wọ́n dákọ̀ tàmàdò buhari bẹ́ẹ̀nbẹ́ẹ̀ muslim bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nasaayi bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọlọ́lọ́mọ ìjòkó àwọn ìmọ̀ọ́rí kọ́dà ibi títí màá tún dé torí gbẹ́ngbà míì èèyàn lè bímọ kọ́mọ náà bẹ́ẹ̀ òun náà padà kú náà ni òun náà gùn náà ni ọ̀dà ọmọ ọmọ ńkọ́ òun náà lè lọ kí ni mo sì lè má kọ́ntínú mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ ibi tí màá nínú o tó fi jẹ́ pé ìtí ṣẹ́kù jù nínú iṣẹ́ rere kò sí ìtótó tí mà nínú kàtà nábì káyì àwọn ilmin yóò ń ta fàrùbì ìmẹ̀sìn táwọn èèyàn wá ń sàǹfààní ń bẹ̀ òun ló fà tẹ́ bí nígbà míì tó mọ tí ń jẹ́ ti ń ṣẹ́kù ẹ̀rí yóò mójútó mẹ́sìn ọ̀yẹ́ múra ẹkùn múra sẹ́kọ̀ọ́ ẹ̀sìn múra sẹ́kọ̀ọ́ ọgbà torí kìí ṣe nítorí tọ́mọ torí tọ́mọ nìkan torí pé bó lẹ́sìn máa bó láṣẹ pèrí kínní kan táà ní pèrí nǹkan míì gbogbo àwọn onímọ̀ tá à ń sọ yìí ipa tí ìyá wọn mọ́mọ́ Ahmed ó sọ̀rọ̀ abu hanifa ńkọ ọ sọ̀rọ̀ yẹ sufiyanu sauri gbogbo wọn ni wọ́n sọ pé a gbogbo tó lọ́n bá ní káwọn dà lónìí ìyá kan ló ṣe wàhálà bàbá kan ló ṣe wàhálà kò wá sí ọlọ́run bá ní walladhina amanu gbogbo àwọn ẹni rí wattaba'athum dhurriyyatuhum bi imanin táwọn ọmọ wọn náà wá rìn rí lórí ìmánì táwọn náà tẹ̀lé wọn alhaqna bihim dhurriyyatahum á dà wọ́n pọ̀ mọ́ ẹni rí á gbogbo wọn pọ̀ àtàwọn àtẹ́bí wọ́n tún máa jẹ́kẹ́ ọlọ́run ọba lọ́la kìyàmà wọ́n máa alátinà hàn mí nà àmàlẹ́ ìrìn ṣe a sì ní bísí ẹnì kankan kù nínú wọn a kàn kódà kan jura wọn lọ a fi kẹ́ wọn kullu nafsin bima kasabat rahina bó tẹ̀jẹ́ pẹ̀mí kọ̀ọ̀kan ń bẹ̀ pẹ̀lú iṣẹ́ àmọ́ àwọn eléyìí á kẹ́ wọn pẹ̀lú ẹ̀ṣà níta ti lọ òun ni pé gbogbo ohun téèyàn wá fi jèrè lálùkìyàmà òrùnṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ló ti ṣàlàyé ètò tí wọ́n ní bùkátà kẹ́rù tó máa wá rìnrìn àjò míì kọ́ máa rìnrìn míì kọ́ máa hùwà míì kọ́ máa ṣẹ̀ṣẹ̀ sí míì ká máa wá kùn lọ́dà pàtẹ́lómi ọba yóò ní àá wọ́n ládùá ọ̀dà ni wọ́n ní ọjọ́ nìkan àwọn àbà bùnà tó ṣe dá ẹ̀ bá rẹ́ni tó lóyún kò sí ti ń jádùá nínú Islam ẹgbàá pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tá à ń sọ ni pé bó o là á ṣe ṣàdúrà fòkù ọ̀nà wo ni èwo ló rinlẹ̀ tó kàn wá òun náà ni ẹ̀rí ẹni tó jẹ́ mọ́mi ní òdodo yẹ̀dúrù máa dẹ̀lé haisodar pé kí ni táàfì kí ni tó rinlẹ̀ máa hùn kan lọ́wọ́ rẹ̀ wọ́n gbìyànjú ọpọlọ rẹ̀ anábì lọ́lọ́wọ́n bá pè ní wọ́n máa ọlọ́sọ fún pé wọ́n máa rí wa ma alayka illa al-balaghul mubin nípa fẹ́ kó ṣe ni kó jíṣẹ́ dógóńgó ó sì jẹ́ iṣẹ́ wo lọ́lọ́run bẹ̀ wọ tó fi ń ronú pé báwo ṣẹ̀ṣẹ̀ ti wà rẹ̀ ọlọ́run ṣàṣewá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kó mú wa dó kó fún alágbọ̀yé ẹ̀sìn inshallah ta'ala ìwà ìlàdó tó bá tún di ọjọ́ míì ọjọ́ tí ń bọ̀ ọlọ́run jà máa bẹ̀ dáadáa a àkórí mi báàbù àṣìwà báàbù àṣìwà ẹ̀rí

واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم نسألك حسن الختام اللهم نسألك حسن الختام اللهم إنا نسألك حسن الختام اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين bàbá wa kí àwọn òkú wa bá wa gbẹrú bá wọn bà wọn lẹ́rú ṣàmójúkú ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ṣe ibùsùn wọn nínú sàárè níkẹ́ fún wọn ọlọ́run wọ́n sà wọlá ìpè méjì rẹ wọlá àjọ kan ṣoṣo rẹ gbogbo àwọn ẹrú rẹ fọ́kú ní mùsùlùmí tí wọ́n ti lọ jẹ́ pé ọlọ́run wọ́n sà bá wa ṣe ikú nísìnyí fún wọn wọlá ìpè méjì rẹ ọlọ́run àwọn náà jágun lẹ́nu ẹ̀sìn àtàlàáfíà ọ̀wá yọ́nú sí wa pàwá lórí òdodo lórí ẹ̀sìn lórí mímánì lórí tàwíìdì lórí súnà ọ̀ṣánlá muhammad salawatullah wasalamu alayhi allahumma ahsin aqibatana fil umuri kulliha wa ajirna min khizyi dunya wa adabil akhirah allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar